ọlárẹ̀wájú ó lóun gbé àtàwọn òbí òun ní àdúgbò arápájà good samaritan kan ń ló mú wá festus ọlárẹ̀wájú tó sọnù ọmọ ọdún mẹ́fà àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó dárúkọ ọlọ́kan jẹ́ seun ọ̀kan jẹ́ victor ẹ̀yin ẹbí ẹ̀ ní àdúgbò arápájà ẹ dákun ẹ tètè mọ́ sáré àti fresh fm kẹwàá mú festus ọlárẹ̀wájú ọmọ ọdún mẹ́fà ọlọ́run ní sọ wá lọ́mọ nù o ẹni tó bá ní ẹ̀hónú tó fẹ́ mú wá sórí ètò yìí zero eight zero five seven eight one eight one eight O. ní nọ́mbà ti akéwùgbà gold uh, princess chief mrs nọ́mbà yín. zero nine zero fourteen twelve thirty four seventy three. sáwẹ̀ mú yín ni. zero nine zero <laughs> fourteen twelve thirty four seventy three ó dààmú. ọ̀ya bàbá dókítà. orúkọ mi ni alhaji dr ọládọjà fóònù nọ́mbà mi ni zero eight zero five four zero zero eight seven one two. chief mrs johnson ah mrs johnson sorry. <laughs> orúkọ tèmi ni ọlásìnbọ johnson. tánátánná johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. gẹ́gẹ́ báwọn yẹn ṣe béèrè barista tó bá dijọ́ mẹ́jẹ tó bá rìpíìtì ẹ̀ dákun ọ̀ya nọ́mbà yín jẹ́jẹ́. nọ́mbà tèmi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one ó dàbọ̀. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh FM. Ìròyìn tí ò lẹ́tàn, ètò òwe tí gbọ́, àṣà àtòrí àgbọ̀ ọ̀pọ̀ tán. Fresh FM 105.9 Ibadan. Let's go. Fresh FM. Fresh FM 105.9 Ibadan. Ìyáálé àyíbá fáwọn radio tó kù. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi ọjọ́ àjínde amàdúpẹ́ ọlọ́run tiwa o nípa àánú àti orí ọ̀fẹ́ ó dẹ̀ ṣọ́ wa ó bá wa rìnrìn àjò odindi ọdún kan kọjá àjínde ọdún tó kọjá. ògo ni fún ẹ lókè ọ̀run wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm ìrìn àjò tí mo fẹ́ rìn pọ̀ lẹ́yìn so a sáré gbogbo ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ torí mo fẹ́ fi àwọn ẹ̀bùn síta fún àwọn èèyàn ṣùgbọ́n a lè má gbàdúrà ẹ wá mọ̀ pé orúkọ tá a sinmi léyìn náà lórúkọ Jésù tí ó kú tó jíǹde nínú àwọn ìránṣẹ́ nínú àwọn òjíṣẹ́ nínú gbogbo ẹni tó wá sáyé òun nìkan ló kú tó jíǹde ìwé mímọ́ aṣọ wa ni wọ́n ti gbé orúkọ náà ga ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ekún kí ó máa wólẹ̀. tẹ̀yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí àwọn ìránṣẹ́ ọlọ́run ṣe máa gbàdúrà pẹ̀lú wa mo rí pásítọ̀ Israel Olúwọlé Ezekiel bẹ́ẹ̀ ni evangelist Gbénga Agúnlọ́kọ̀ àwọn méjì ló máa gbàdúrà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Gbénga Agúnlọ́kọ̀ ẹ̀yin ẹ ṣáà máa ṣàmì bí àwọn ìránṣẹ́ ọlọ́run ṣe ń gbàdúrà pẹ̀lú wa. ipa tó borí gbogbo ipa Gbénga ẹ̀mí ọlọ́run á lógo àdúpẹ́ fún àjíǹde ọdún yìí àdúpẹ́ torí pé ó bọ́ wa ní àlàáfíà ó bá wa ní ààyè wa lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa àmín lórúkọ jésù ọlọ́run gba ẹ̀yìn wa àmín ọlọ́run mo gbàdúrà fún gbogbo àwọn olùgbọ́ ètò yìí agbára jíǹde lórúkọ jésù kó wọnú ilé yẹn àmín gbogbo ohun tó ti dòkú láyé yín ohun tó ti dòkú nírìn àjò yín ohun tó ti dòkú nílera ara yín agbára jíǹde lórúkọ jésù kó sọ di àyè padà àmín gbogbo ohun tó ti bàjẹ́ lórúkọ jésù kristi kó di àyè àmín agbára jíǹde lórúkọ jésù kó tú ilé kọ̀ọ̀kan ṣe àmín agbára jíǹde lórúkọ jésù kó tú orí kọ̀ọ̀kan ṣe àmín agbára jíǹde lórúkọ jésù kó tú iṣẹ́ kọ̀ọ̀kan ṣe àmín àkókò yìí lórúkọ jésù ẹ ó mọ̀ fún rere àmín àkókò yìí ogun ò ní borí yín mọ́ àmín láti wákàtí lọ ìnira yẹn parí àmín bí jésù ti sọ lórí àgbélébù pé ó lórúkọ jésù àìsàn parí ìjì yẹn parí àìní parí ebi parí àìní tẹ̀síwájú yẹn parí bẹ́ẹ̀ ni kò rí ògo ni fọlọ́run lókè ọ̀run jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù pásítọ̀ israel olúwọlé ezekiel. orúkọ jésù àmín a gbé ọ̀gá ọlọ́run wa fún orí ọ̀fẹ́ àti àánú tí a rí gbà ó wù ìwọ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ pa wá mọ́ ẹ dá wa sí. I tilétilé tẹbi tara wa Olúwa gba ọpẹ́ wa àmín gba ìyìn wa àmín ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ọkàn tó ń gbòòn yìí nínú ilé tàbí níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mo sọ ọ́ jáde kí Jésù má bàa jí wọ́n yọ àwọn olùṣọ́ hmm. ibojì rẹ̀ kó má bàa dìde ṣùgbọ́n pàpà dìde mo sọ jáde tá a bá rí ogun tàbí ègún tàbí èpè ìran tó ń sọ ìgbédìde rẹ pé kó má bàa dìde lónìí ó yá kí wọn ó di asán. àmín. Mm lórúkọ jésù kí wọn ó di asán àmín agbára jíǹde lẹ́ẹ̀kan sí mo paláṣẹ láti la ayé rẹ kọjá inú ilé rẹ iṣẹ́ rẹ ìdáwọ́lé rẹ lórúkọ jésù ó yá kó rí bẹ́ẹ̀ àmín lórúkọ bàbá máa tẹ̀mí mọ́ lórúkọ jésù kó rí bẹ́ẹ̀ àmín èrè àjíǹde jésù nínú ayé rẹ ó yá kó fara hàn àmín bẹ́ẹ̀ ni yóò sì rí àmín ògo ni forúkọ Olúwa láàrin àlàfo ìrìn àjò ọdún kan yìí ká tó ṣe mí lọ́dún tó ń bọ̀ ẹ̀rí kó fara hàn ìwọ ilé ọmọ yẹn gba agbára ìwọ iṣẹ́ yẹn gba agbára ìwọ ìdáwọ́lé yẹn gba agbára bẹ́ẹ̀ ni yóò rè ògo ni forúkọ Olúwa gbogbo ẹni tó wà ní ìdùbúlẹ̀ àìsàn nínú ilé tàbí ilé ìwòsàn ẹ gba àlàáfíà ẹ gba ìwòsàn ògo ni forúkọ Ọlọ́run wa hallelujah a máa dúpẹ́ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ по 10. kí ni so Fresh FM nìbàdàn làwọn. òjijì kí ìwọ́dùnkò mi ó gbóná. Fresh FM ti dára bàtà yóò ká o. Fresh one oh five point nine àwa gangan làgbáyé mọ́ka rédíò ẹlẹ́rọ àmì òjijì tó ti digi àlọ́yè káàkiri àgbáyé gbogbo ayé ló ti mọ̀ wá ládùn bárìn má kábàámọ̀ ẹ̀yin náà ẹ béèrè wò lọ́wọ́ àwọn tí ń gbé ìkéde àti ìpolówó ọjà wá sórí Fresh FM bá a ṣe wá ń fọ̀ gbàgbàgbalẹ̀ ní tìbútòrò ìbàdàn àtàgbègbè rẹ̀ tí gbogbo ayé sì ń fẹ́ láti bá wa dòwò pọ̀ pẹ̀lú ìkéde àti ìpolówó ọjà wọn èyí ló fà á táwọn aláṣẹ ìkànnì yìí fi fàǹfààní sílẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ jí aṣojú iléeṣẹ́ fresh fm láti máa gba ìpolówó àti ìkéde wọlé ìyẹn láti gbogbo ìjọba ìbílẹ̀ tí ń bẹ níbàdàn àtàgbègbè rẹ̀ bí wọ́n bá wá jẹ́ ọmọlúwàbí tó o ṣe é fọkàn tán tábẹ́rẹ́ rẹ̀ sì lókun dì í tó o fẹ́ jẹ́ advert rep iléeṣẹ́ wa tètè kàn sí wa láti wá gba fọ́ọ̀mù tiẹ̀ lẹ́ka ìkéde àti ìpolówó ìyẹn commercial department fresh one oh five point nine tí ń bẹ ní challenge nílùú ìbàdàn ìlànà ẹni bá yára lògùn gbèlà ó fi ṣe o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bó o ṣe lè di advert rep iléeṣẹ́ fresh fm pè sórí nọ́mbà yìí zero eight zero six four three zero four seven seven three zero eight zero six four three zero four seven seven three fresh one oh five point point nine fm ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ láti pàṣẹ ìrírí aláìlẹ́gbẹ́ ló gbé wa sókè téńté tábìlì. fresh fm ti dára pàápàá ni o. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty. wàá ti máa gbọ́ ìwé tẹ́lẹ̀ ti mọ̀ pé thirty twenty kì í ṣe ṣeréṣeré mọ́ torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti jẹ àwọn ẹ̀bùn lóríṣiríṣi ní báyìí lọ́sẹ̀ tá a wà nú ẹ̀ gangan yìí ó láǹfààní láti ta thirty twenty kí wọn náà ó lè kópa nínú ìyíkótó oríire tí ó wáyé ní April seventeen ìyẹn Easter Sunday kí lohun tó o ní láti ṣe testa thirty twenty ash lórí MTN rẹ yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè ní ìpele tó o fẹ́ràn ó sì ní àǹfààní láti jẹ ìkan nínú àwọn ẹ̀bùn bí ìrìn sí Jerusalem ọ̀kadà tuntun yánnayánná deep freezer hundred thousand fifty thousand àti àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn míì bó o bá ṣe kópa tó làǹfààní rẹ yóò ṣe pọ̀ tó sunday yìí ni o ní fresh fm lóde tó péyẹmí tí dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àṣálẹ́ iléeṣẹ́ kingspride communications ló ṣàgbàtẹ̀rù ẹ̀ àjọ national lottery regulatory commission fọwọ́ sí gbogbo ẹ̀ ti sẹ́gẹ̀ mẹ́ǹgẹ̀ thirty twenty rí ipò kópa. national lottery regulatory commission fọwọ́ sí. mo kí wa káàbọ̀ padà ẹ mọ̀ pé gbogbo ibi tá a ti ń rí ìtìlẹ́yìn tí a fi lè máa ṣe gbogbo àwọn ètò tí à ń ṣe rè. àwọn ìbéèrè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn ń bi mí nípa dáre power of praise ni mo ṣe ní kó wá kó wá ṣàlàyé ara níṣẹ́jú kan kí n tó lọ nínú ìrìn àjò tí mo fẹ́ rìn dáre power of praise ó yá máa bọ̀. Tanidare Power of Praise àwọn ni wọ́n kọ orin tá a máa fi ń gbàdúrà yẹn orúkọ ńlá èmi mo tiẹ̀ tún bá yín dáhùn ẹ tiẹ̀ kọrin yẹn káwọn èèyàn mọ̀ pé nítòótọ́ ẹ̀yin ni ẹ kọ. orúkọ ńlá orúkọ ńlá olórúkọ ìdáhùn ayọ̀ Jésù. a kí gbogbo etí tó ń gbọ́ wa lórúkọ jésù ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú wa o. àmín. báwo lẹ́yìn ṣe máa ń gba inspiration tiyín àbí tí orin yẹn gangan mo tiẹ̀ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe gba ẹlòmíà ní lójú oorun ó kọ̀ wá sóun lọ́kàn ẹlòmíà ní wọ́n kọ́ sóun létí lòun bá mú báírò ẹlòmíà oríṣiríṣi tí orin yẹn báwo lẹ́yìn ṣe gbà á àbí báwo ni ẹ̀mí mọ́ ṣe máa ń fún yín lórin àbí báwo lẹ ṣe ń compose orin. ẹ ṣe ọ̀nà tí orin máa ń gbà wá fún àwọn olórin púpọ̀ gan ọ̀nà tí inspiration máa ń gbà wá pọ̀ ṣùgbọ́n ní ti orúkọ ńlá orúkọ Jésù yìí mo sùn ni mo jí ní ojú oorun láti lọ́jọ́ Monday lọ́jọ́ yẹn mo kọ orin yẹn láti ojú oorun ni mo kọ jáde so bí mo ṣe kọ jáde bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sọ fún mi pé kí n lọ rìkọ́ọ̀dì ẹ̀ lọ́jọ́ yẹn ó jẹ́ iṣẹ́ tó lágbára torí ọjọ́ yẹn náà ni mo rìkọ́ọ̀dì ẹ̀ bí mo dẹ̀ ṣe rìkọ́ọ̀dì ẹ̀ tán ni ọlọ́run sọ fún mi ló tọpasẹ̀ mi pé sẹ́ndì ẹ̀sẹ̀ ní báyìí sẹ́ndì ẹ̀sẹ̀ ní báyìí bó ṣe rí nìyẹn. so bẹ́ẹ̀ ṣe sẹ́ndì ẹ̀ sí mi nìyẹn bó ṣe mú mi tán pátápátá nìyẹn. nítorí pé mo rí i pé ìmísí ọlọ́run ó wà nínú orin yẹn bẹ́ẹ̀ làwọn yẹn ṣe máa ń yọ mí lẹ́nu pé à ah, ẹ dáre pop gbogbo ẹ̀ ìbéèrè ẹyọ kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín torí mo fẹ́ fi àwọn ẹ̀bùn síta ẹ̀bùn tí màá dẹ̀ fi tàbí pé mo kàn fẹ́ dash àwọn èèyàn lẹ́bùn ni mo wá fẹ́ fi àyè sílẹ̀ díẹ̀ fún bí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún náà ni màá lò ìbéèrè tí mo fẹ́ bí ni pé báwo làwọn èèyàn ṣe lè ní orin yẹn láti máa gbọ́ bóyá lórí fóònù wọn àbí báwo ló ṣe lè rí i ẹ ṣe eh, ẹ orin náà a ti fi sí ẹ̀rọ eh, ayélujára ẹ eh, wọ́n ń pè ní audiomack so orin yẹn wà níbẹ̀ ẹni tó bá wọ facebook tó bá type dáre pop yóò rí ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń tagi tó bá wọ oníwàásù náà pásọ ṣe òyìnbùsì ó wà ń bẹ̀ ẹ ó rí níǹkì yẹn tí wọ́n bá tẹ̀ yóò gbé wọn lọ síbi tó rin yẹn wà ṣé kì í wá ṣe cheating ló wá jẹ́ fáwọn màmá tí wọ́n lè lọ sí audio mark tí wọ́n lè. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ àgbàlagbà ló máa ń pè mí fún orin yẹn ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò bá lè lọ sí audio mark nítorí orin náà kì í ṣe ọlọ́run ò sọ fún mi pé kí n fi pa owó ni pé kẹta kẹ fi pa owó so gbogbo ẹni tó bá pè yín pé kẹ send ẹ sáwọn tàbí tó bá lè send whatsapp message sí mi. ó dá nọ́mbà wo máa pè yín sí nọ́mbà wo máa pè yín sí kẹ máa send ẹ kẹkọọ máa pin fáwọn èèyàn orúkọ ńlá. kàn send whatsapp tàbí kàn pè sórí nọ́mbà yìí zero eight zero eight five one three seven two zero five. ṣóun náà ni whatsapp nọ́mbà yín. bẹ́ẹ̀ni ó yẹ tú farabalẹ̀ pé lẹ́ǹkan sí i zero eight zero zero eight zero eight five eight five one three one three seven two seven two zero five zero five torí ọ̀pọ̀lọpọ̀ inú àti máa bí wọ́n lé pé ẹ lọ́lọ́ ni kò máa pin orin kiri lọ́fẹ̀ẹ́ wọn á ní báwo lèèyàn ṣe gọ̀ tó báyìí wọn dẹ̀ mọ̀ pé ìbùkún olúwa ló ń mú ní là láì fi làálàá kún God bless you my brother ṣe yes. ní message kankan nu orin ní ìṣẹ́jú kan ẹ adúpẹ́ Jésù ti kú ó ti jíǹde ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé ó dára láti sin Ọlọ́run ó dẹ̀ dára láti tọ ìpasẹ̀ rẹ̀ ìbùkún fún wa lórúkọ Jésù àmín. fresh one zero oh five point nine fm ìbàdàn wákàtí kan pẹ̀lú ọlọ́run iye orin tí mo bá lè play ni màá play mo kàn lọ ti ọwọ́ bọ inú àka àwọn bàbá wa nínú orin ẹ̀mí. Jésù. fún ti Easter yìí tó o bá wa ti wá mọ ẹni tó ń kọrin àti àkọlé track yẹn kì í ṣe album wàá kọ̀ sọ. So ó dẹ̀ ti gbẹ̀bùn nìyẹn ìṣẹ́jú méjì ni màá fi play orin kọ̀ọ̀kan bá a bá ti wá ń play ẹ̀ lọ́wọ́ a máa ṣe ojú òpó sílẹ̀ wàá wá pè wọlé tó bá wá lórí ọ̀fẹ́ láti wọlé wàá kọ̀ dárúkọ ẹ ẹni tó ń kọrin rèé àbí ẹgbẹ́ tó ń kọrin rèé tíráàkì yìí ohun tó sọ rèé àbò tó ń jẹ́rì. Jésù ìwọ ló gbà mí là Jésù olórúkọ. méje ni mo fẹ́ kí a mú ṣùgbọ́n ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́ eléyìí ta ló ń kọrin kí ni àkọlé tíráàkì yìí ẹ máa pè wọlé ẹ ti jẹ ẹ̀bùn náà nìyẹn bọ̀ ìṣẹ́jú méjì máa fi fi orin yẹn sílẹ̀ láàrin ìṣẹ́jú méjì tá a bá ti rẹ́ni tó gbà á tún máa mú mi. studio nọmba wa ẹ ti zero zero three two three two one zero five nine zero zero three two three two one zero five nine zero zero seven seven seven seven one zero five nine àwọn èèyàn tí ẹ ti gbọ́ ni wọ́n ti ń pè á máa ṣe nǹkan o. ẹ̀mí rẹ̀. sare sare sare sa sala sa sala fún ẹ̀mí rẹ̀. sare sare sare sa sala sàásàlà fún ẹ̀mí rẹ̀. Amém. Hello, ta. ẹ yí ohun tẹ fi ń pè wá sílẹ̀ ta ló ń pè bolẹ̀ ń pè wá sà òjò abiodun emmanuel ní láti ọjọ́ náà. yes sir ta ló ń kọrin yẹn sir. sọlá rotimi ló ń kọrin sir. sọlá rotimi kí ni àkọ sọlá rotimi sir. kí ni àkọlé tíráàkì yẹn. sáà sálà fún ẹ̀mí rẹ. sáà sálà fún ẹ̀mí ẹ̀ sọlá rotimi sáré sàásàlà sàásàlà fún ẹ̀mí rẹ̀. Sare sare sare sàásàlà sàásàlà fún ẹ̀mí rẹ̀ sáré sáré sare sàásàlà sàásàlà. ẹ jẹ́ àtúgbé ìgbésẹ̀ kí a tiẹ̀ tún gbọ́ ìmí ìná. sì máa wá tirẹ̀. hello hello. hello. ẹ yí ohun tẹ́ ẹ fi ń gbọ́ wá sílẹ̀ ẹ ti wọlé hello ta ló ń pè bó lẹ ti ń pè wá sà ẹ yí ohun tẹ́ ẹ fi ń gbọ́ wá sílẹ̀. o ti kúrò mbẹ sà. yes sir. David Káyọ̀dé láti Agbowó Express. ṣé ìránṣẹ́ Ọlọ́run ni àbí David Káyọ̀dé. ìránṣẹ́ Ọlọ́run ni mi evangelist D.K. Ògúndípẹ̀. Ah, David Káyọ̀dé Ògúndípẹ̀ ok sà ta ló ń kọrin sà. Baba balógun ni ekwa led by Baba Balogun sakete voices. ok sà kí wàá ní àkọlé orin yẹn. àkọlé yẹn ló ṣe díẹ̀ ló pakasọ. bàbá ló kọ bàbá balógun bẹ́ẹ̀ ní ekwa. ok. láti máa wọ́n ti rẹ̀ láti ṣe. hello. hello? hello sir god bless you sir oyewusi ni sir but méjèèjì náà ojú òpó kan náà ni yes sir. mr tiwande ló ń pè yín láti orílẹ̀-èdè germany. god bless you sir. alàgbàsọlá rotimi ló ṣe rẹ́kọ̀dù ẹ̀kọ́kọ́ play yẹn. ti àkọ́kọ́ play yẹn yes sir. bẹ́ẹ̀ni èyí tá à ń play lọ́wọ́lọ́wọ́ yìí ń kọ́. Ah, ó dàbẹ̀ ni pé àwọn ecwa ní àwọn takété group. ok sir. kí ni àkọlé rẹ̀ olúwa ń ṣiṣẹ́ sir god bless you sir ẹ ṣe púpọ̀ sir. ẹ ṣe yes sir. thank you god bless you sir ẹ ṣe o. hello ẹ yí ohun tẹ fi ń gbọ́ wá sílẹ̀. hello. ohun tẹ fi ń gbọ́ wá ẹjọ́ ẹ yí sílẹ̀. hello sir. Oh, yes, ma. Mm, for. Okay. Àwọn ẹ̀kọ́ à. Yes, ma. Kí ni orúkọ? Jésù padà bọ̀. Yes, ma. Kí lẹ pọ orúkọ yín, ma? Esther Fọlọ́runṣọ́. Yes, ma. Láti Jẹ̀bú. fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa mo lọ sínú àká àwọn bàbá wa nínú iṣẹ́ ìránṣẹ́ orin mo fẹ́ ká fi fi ẹ̀bùn ọdún fún àwọn èèyàn àti pàápàá láti lè rán wọn létí àwọn ohun tí àwọn bàbá fi yan ọlọ́run nígbà yẹn ẹ jẹ́ ká tún gbé ìgbésẹ̀ kan síwájú sí mo ní bàbá kan. hello. ẹ kan lẹ́sà o. god bless you ma. yes sir olúwayínká lorúkọ mi o. yes ma. mo ní bàbá kan ní táìtù orin náà evangelist bísí adéoyè. ok ma. hello ma kí lẹ porúkọ yín ma. yes sir mo ní olúwayínká lorúkọ mi o. olúwayínká kí ni. azeez. mi gbọ́. azeez. ṣé ìránṣẹ́ ọlọ́run ni ma ah ọmọ ọlọ́run ni mí omi ìrìnàjò ọlọ́run <laughs> ọmọ ọlọ́run ni mí já. mo ní bàbá kan. ìwà ló ti ń bì mí fún ọ̀dà tẹ̀wé títí mo fi dàgbà tí mo wá fi dominira bàbá mi dókè báyìí ó ti di. ń ṣàkólọ ọmọ wípé mo fàyọ ló ṣe rán oore rẹ̀ wá ó ṣí fèrèsé ọ̀run sílẹ̀ o ó fún mi ní ìbùkún àgbáyé. mo fẹ́ ká gbádùn ẹ̀ dáadáa ni mo ṣe jù yẹn sílẹ̀ ẹ jẹ́ ká tún mú ìkànsí náà. hello. hello. hello ma. Abiodun Ọláyínká ló ń sọ̀rọ̀. yes ma. sí Anes Ayọ̀ ni. Abíọ́dún Ọláyínká sí Anes Ayọ̀ ni. hello ma. hello. ah àmà gbọ́ yín mọ́ báyìí ah, ibi tó wà lọ rí sí yẹn ò dáa o. hello. hello. hello sir. lọ́sọ̀ sí àná fàyẹ̀mí tó wò léwé ọmọ ìgbàlà ah, ọmọ ìgbàlà wálé ok ma. ẹ jẹ́ àfẹ́lẹ́ yìí kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ kí n tó gbé fún bàbá mi pf ọ̀wá tún fi ẹyọ kan sí kó tó di pé màá wá ṣí ojú òpó sílẹ̀. lọ́kùn wa láṣẹ. lọ́kùn wa láṣẹ. lọ́kùn wa láṣẹ o. bàbá mi mọ́ lọ́kùn wa láṣẹ ìgbéyàwó láyé wa láṣẹ bàbá mímọ́ ló fún wa láṣẹ bàbá mímọ́ ló fún wa láṣẹ o bàbá mímọ́ ló fún wa láṣẹ ìgbéyàwó láyé. màá ṣe ojú òpó sílẹ̀ láti béèrè àwọn tí wọ́n kọ ilé yìí àbí ẹni tó kọ ilé yìí àti àkórí tíráàkì. pásítọ̀ Israel Olúwọlé Ezike. Yeah olú samuel babafọ àwọn orin ẹ̀mí rèé àwọn orin ẹ̀mí náà là ń gbọ́ kí nìkan tẹ́ ẹ lè sọ pẹ̀lú orin yìí àti orin àti àwọn orin ẹ̀mí ìsìn yìí. pásítọ̀ Israel olúwọlé ezike ẹ sọ kí ló ń tẹ́ ẹ lè sọ àbí àbí ṣé à lè fi wéra wọn àbí ṣé ojú òpó kan náà lọ́rìn. ẹ ṣe olúwa yóò ràn wá lọ́wọ́. àmín. sẹ́rí kì í ṣe ojú òpó kan náà ṣùgbọ́n ayé ti da tó fẹ́ dà ó ti dé ìpele wípé bí a bá ní a fẹ́ kọrú àwọn orin yìí nísìn etí mélòó ló ń ṣe tá a ti gbọ́ ọkàn mélòó ló ṣe tá a ti gbọ́ nígbà tó ṣe wípé ìránṣẹ́ ọlọ́run míì gan ò lé ọ̀run mọ́ olórin míì gan ò gba ìmísí láti òkè mọ́ ìmísí àyíká lẹ́lòmíì ń gbà environmental inspiration òun lẹ́lòmíì kàn ó kàn ń rejọ mọ́ra wọn ni ní àkókò tá a wà yìí ó ti yàtọ̀ sí àkókò ìgbà yẹn tó ṣe wípé ọkàn ó ń wá ọlọ́run ní gbogbo ìgbà. kí ni ìyàtọ̀ bẹ̀. ìyàtọ̀ tó wà mẹ́rin ni wípé ìmísí ìgbà yẹn láti inú ẹ̀mí mímọ́ wá ó ti yàtọ̀ sí ti ara kì í ṣe nítorí owó mọ́ nígbà yẹn nítorí ìjọba ọ̀run ni ṣùgbọ́n lákòókò tá a wà nítorí owó ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kọ jáde. olùsàn bàbá fọ. ẹ ṣeun sá ìyàtọ̀ díẹ̀ mo ti bàbá ti sọ̀rọ̀ but ìyàtọ̀ díẹ̀ tó kàn wá bẹ́ẹ̀ náà ni pé kì í ṣe pé kò sí orin ẹ̀mí mọ́ orin ẹ̀mí wà bọ̀ àwọn tó ń gbé jáde wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ irú eléyìí tí wọ́n ń kọ́ ń sìn gẹ́gẹ́ bí bàbá ṣe sọ kò sẹ́ni tó fẹ́ gbọ́ kò sí ẹni tó fẹ́ẹ́ fetí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ni wọ́n ti divert wọn sórí tùǹgbà pé kò sí orin bí eléyìí mọ́ ó wà but àwọn wo ló fẹ́ gbọ́. àkókò wa ti lọ nígbà yẹn tí àwọn èèyàn yìí bá fẹ́ wọ stúdíò àwọn olórin à àwẹ̀ àtàdúrà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n nísìnyí chairman olórin gan yóò ti mu pàrágà yóò ti rọ nǹkan sórí àwọn onílù gan wọ́n á ti po kẹ́míkà pọ̀ so ẹ lè má máa gbọ́ poroporo pàrà gbàgàgbàgà ṣùgbọ́n ohun tí èmi lè sọ ni pé àfojúsùn wọn nígbà yẹn ó ní ìwàásù tẹ bá rí gbogbo àwọn orin yìí nígbà tó bá máa parí ẹ̀ ìwàásù kì í ṣe láti entertain àwọn èèyàn ẹ dẹ̀ má jẹ́ ká gbàgbé ọ̀kan lọ́lọ́run lánàá lénìí àti títí láéláé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n dúró lójú òpó yẹn wọn lè kọrin láì má wàásù bó ti wù kí ó olúwa máa ràn wá lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run kan àbí arákùnrin kan lára àwọn tí wọ́n fẹ́ràn wa wọ́n sẹ́ndì twenty thousand naira wọ́n ní kí n bá wọn fún àwọn òjíṣẹ́ ọlọ́run lórí program pé kí n bá wọn fún wọn ní five five thousand àwọn mẹ́rin mo dẹ̀ mọ̀ pé tá a bá sọ pé kí pásítọ̀ pè táyàn bá bẹ̀rẹ̀ sí ní pè báyìí torí ọ̀rọ̀ owó kò sí táwọn èèyàn lè ẹlòmíì lè ní prọfẹ̀tì ni òun ṣùgbọ́n ibi tí mo wá gbé gbà yẹn ni pé àwọn mẹ́rin mi bá bóyá kí n dẹ̀ fún Abíọ́dún Ọláyínká nítorí pé fóun wọn ló court wọn tí ì sọ̀rọ̀ tán ìbéèrè tá à ń béèrè bóyá kí n fún wọn kí wọ́n jẹ́ márùn-ún èmi náà fi ti ẹyọ kan yẹn kún láti àdúgbò ọ̀dọ̀ mi àwọn ẹni àkọ́kọ́ Òjó Abíọ́dún Emmanuel nọ́mbà wọn wà lọ́wọ́ mi tí wọ́n bá ti. Wa tá a bá ti parí ètò kí wọ́n send message sí mi màá sọ nọ́mbà mi ẹnì kejì ni David Kayode Ògúndípẹ̀ ẹnì kẹta Esther Fọlọ́runṣọ́ kí àti ẹnì kẹrin Olúwayínká Azeez ẹnì karùn-ún Abíọ́dún Ọláyínká gẹ́gẹ́ bí ẹnjíníà ṣe kọ́ nìyẹn pẹ̀lú fóònù nọ́mbà wọn gẹ́gẹ́ bọ́ ṣe kọ́ mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo nǹkan tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí ètò ẹ̀ ṣètò ní ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà mú yín padà bọ̀. ìyàjò kìíní àjẹ́ bàbá jésù kristi oníṣẹ́ ìyanu tó fi àánú dáhùn àdúrà lágbogbo nípojúpọ̀ ẹ̀dá lọ ó tún ti ṣe ìlérí ayọ̀ pípé òun fẹ́ mú gbogbo ènìyàn bọ́ sípò ní pípé níbi àkẹ́ṣe ìpàdé àdúrà alágbára tó máa mi ìlú ìbàdàn títì lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ òun oníwàásù voice of the preacher world outreach pẹ̀lú àkórí ẹ̀ ìmúpadàbọ̀ sípò gbígbé total restoration ọjọ́ sátọ̀dẹ̀ twenty three oṣù kẹrin april ọdún twenty twenty two yìí gangan ni o agbanilagba ti kọ́tàlẹ̀ program ó máa wáyé nílùú ìbàdàn aago mẹ́fà ìdájí sí méjìlá ọ̀sán la ó fi máa gbàdúrà ní kayefẹ́lẹ́ music house bọ̀. sálẹ̀ ìdìbàdàn gẹ́gẹ́ ni o. àwọn tí ọlọ́run máa lò. dọ́kítọ̀ yín ká evangelist dọ́kítọ̀ bukola akíade jésù. ìdòwò fà dẹ́rẹ́ pop. tó fi máa pa àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé ní ọjọ́ mínísítà. pásítọ̀ sẹ́wọ́n òye wo ní ọgbà gbogbo yẹn lálejò. zero zero three three two six eight eight four six. iṣẹ́ agbára máa ṣe. testimony máa pọ̀. a ò ní ìmúpadàbọ̀ sípò gbígbé. èyí ni máa jẹ́ mọ́ ọlọ́run fún gbogbo ènìyàn tá a bá jọ gbàdúrà papọ̀ níbẹ̀. báàbọ̀ kájọ gbàdúrà papọ̀ mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò pátápátá ẹ má bínú pé mi ò lè dárúkọ wa torí bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ ọlọ́run dẹ̀ ti kún wọn fún ọ̀rọ̀ àti àdúrà fún ti àṣálẹ̀ ẹ̀ní ṣùgbọ́n ìpolówó tá a gbọ́ yẹn gbogbo èèyàn pátápátá ni àwọn èèyàn ń bi mí pé èló lowó wọlé mu àdúrà la fẹ́ gbà àdúrà sí ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ sátọ̀dẹ̀ ní ọ̀lú music house níbí ni yínká ayéfẹ́lẹ́ bukola akínadé ṣẹwẹlẹ dáre pop àti ìdòwú fad àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí a máa gbàdúrà a dẹ̀ máa yan ọlọ́run tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ni pásọ ṣin oyèwùsì nọ́mbà mi tẹ́ máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí ẹ̀yin márààrún yẹn zero zero three three two six eight eight four six lẹ́ǹkan sí zero zero three three two six eight eight four six God bless you. Mama, she mama, miracle center ibẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. ní orúkọ jésù kristi ti nazareti in the name of jesus christ of nazareth. a dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ ọlọ́run tí ó ń jáde bọ̀ wá sí etí gbọ́ àwọn ènìyàn lónìí. we thank God for the word of God that is coming out into the ears of our listeners of today. nípasẹ̀ ọ̀rọ̀ tó ń jáde bọ̀ yìí olúwa. by the reason of the message coming out today o lord. jẹ́ kí agbára tí ń bẹ nínú àjíǹde jésù kó ṣe ti ẹnìkọ̀ọ̀kan láti pé. let the power in the resurrection of jesus christ perfect every hearers. kí ó sì bùkún fún wọn. and bless them. Ní orúkọ Jésù Kristì ni a In Jesus Christ's name we pray. Àmín. Amen. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ìwàásù mi ò ní dúró lórí agbára tí ń bẹ nínú àjíǹde Jésù. My message of today is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 after he has resurrected from death. ló sọ ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ara rẹ̀ wá. he declared this statement right from himself. èyí fi hàn bí agbára àjíǹde Jésù ti lé agbára tó. This is an evidence of the potency of the power of resurrection of Jesus Christ. Agbára Jésù kò ní ààlà. The power of Jesus has no limit. Agbára tó ju gbogbo agbára. It's a power that is above all powers. Òun ló ní. He owns it. Agbára tó ju gbogbo agbára lọ ní. It is power that is above all powers. ó ní gbogbo agbára láyé lọ́run àti fífún òun. he said all powers on earth and in heaven has been given unto him. ẹ wo bí agbára èṣù ti pọ̀ tó láyé. look at how great and many the power of the devil are in the world. ẹ wo bí èṣù ti ń dalẹ́rú tó ń dọ̀nà rú. look at how the devil is stabilizing homes and nations. bó ti ń dokooru ló ń dàlúrú pẹ̀lú. as the devil is destabilizing the cities so also is destabilizing the villages. tó sì ń dàgbé ìyàwó rú. and is rocking marriages. ó ń dalé iṣẹ́ rú. is disturbing all companies and organizations. ó sì tún da ìgboro rú and is bringing confusion into the cities. tí ó sì ń da ìjọ ọlọ́run rú pẹ̀lú. and bringing confusion into the church of God also. kò sí ẹnìkan tí ó lè dojú kọ àfi Jésù nìkan. and no one can dare withstand him except Jesus alone. kò sí ẹni tí ó lè kó o lójú àfi Jésù nìkan. no one can confront him except Jesus alone. Jésù nìkan ni ó lè wọlé ọkùnrin alágbára lọ kí ó dé lókun. it's only Jesus that can go into the house house of the powerful man and bind him there. kí ó sì kó dúkìá rẹ̀. and collect all his goodies. Èṣù ti sọ gbogbo ènìyàn di dúkìá rẹ̀. The devil has made every human being his property. Ó ti sọ wọ́n di ìjẹ. And it has made them a source of living. ó sì tún sọ wọ́n di ẹrú pẹ̀lú. and has also enslaved them. kò sí ẹni tí ó lè gbà wọ́n kúrò lọ́wọ́ rẹ̀ àfi jésù kristi ọmọ aládé àlàáfíà. no one can deliver these people from the hand of the devil except jesus the prince of peace. kí ni olúwa rẹ yóò fi gbà wọ́n kúrò ní ọwọ́ rẹ. what is he that he is going to use to deliver him from the hand of the devil. ṣé olúwa rẹ yóò tù lójú ni. is the person going to please him. èṣù kò ṣeé tù lójú rárá. You cannot please the devil. kìnìún tí ń bú ni tí ń wá ẹni tí yóò pàjẹ́ kiri. The devil is a roaring lion that is seeking whom to devour. Kò sí agbára tàbí. Deliver from the hand of the devil. Níbo ni agbára náà wà kò sí. Where lies the power? Nowhere. Ènìyàn kò lè fi agbára oṣó àti àjẹ́. No one can use the power of witches and wizards. Tàbí adáhunṣe. Or sorcerers. Tàbí ti ẹgbẹ́ ìmùlẹ̀ mìíràn kó èṣù lójú rárá. Or any secret society to withstand the devil. Kò ṣeé ṣe. It is impossible. Nítorí èṣù èṣù ni balógun àwọn wọ̀nyí. because the devil is the director and head of state of all these people. wọn kò sì gbọ́dọ̀ ṣe lòdì sí i nítorí ìjọba sátánì ni gbogbo wọn jẹ́. and so they dare not go contrary to his instruction because they are under the dominion of the devil. wọn kò gbọ́dọ̀ dojú ìjà kọ ìjọba bàbá wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò tẹ́ pátápátá. they dare not confront the kingdom of their father if they do they are going to be humiliated. bíbélì wí pé. the bible says. kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. and there is no salvation elsewhere. nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run. because there is no name given under the heaven. tá a fi fún ni nínú ènìyàn. that have been given to man. nípa èyí tí a lè fi gbà wá là. through which we can be saved. bí kò ṣe orúkọ jésù nìkan. except the name of jesus christ alone. jésù kristi kì í rọ àwọn ẹ̀mí èṣù tàbí kí ó tù wọ́n lójú. jesus do not implore or please the power of darkness. kí ó tó lé wọn jáde. before he sends them. ṣubú lulẹ̀. and they fall with shivering and panic. kí ni ìdí tí wọ́n fi ń wárìrì bẹ́ẹ̀. why do they shiver. nítorí tí wọ́n bá ti pàdé jésù wọn pariwo pé olúwa ìwọ wá láti dá wa lóró bí. because the moment they sight Jesus they are going to shout at the top of their voice Lord have you come to torment us. ṣé wá rí i báyìí pé agbára ju agbára lọ. you can now see power pass power. agbára àjíǹde Jésù. the power of resurrection of Jesus Christ. kò sí ohunkóhun tí a lè fi wé láyé. nothing can be compared unto it in this life. agbára tó ń gbé ikú mi ní ìṣẹ́gun ni agbára rẹ̀. it is the power that swallows death in the victory. agbára tó ń di ìgbèkùn ní ìgbèkùn ni agbára Jésù jẹ́. it is the power that bounds the devil that is what the power of Jesus is. agbára tí ikú gbọ́ tó ń gbọ̀n jìnnìjìnnì ni. it is a power that death hears it and shares shivers. nígbà tí jésù olúwa jíǹde kó nú òkú. when jesus resurrected from death. agbára ikú kò lè di jésù mú rárá. the power of death could not hold Jesus down. Dídì Jésù fi wí pé. And that is why Jesus declared. Ikú oró rẹ̀ dà, ìsànkú ìṣẹ́gun rẹ̀ hà Death where is thy sting and you grave where is your victory. Ikú tí Jésù kú kì í ṣe pé èṣù ló ṣẹ́gun rẹ̀ rárá. The death Jesus experienced it wasn't as a result of the devil defeating Jesus. Fún ara rẹ̀ ni Jésù fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Voluntarily Jesus submitted his life for the propitiation of our sin. John ten eleven and eighteen ló sọ èyí. This is found in the Gospel of John chapter ten verses eleven and eighteen. Nígbà tí wọ́n fẹ́ mú Jésù lọ pa. When Jesus was to be arrested to be condemned. Tí wọ́n wá bá a nínú ọgbà àgbà. and they saw him in the garden. ó bi wọ́n léèrè pé ta ni wọ́n ń wá. he asked them whom are you seeking for. wọ́n ní jésù ni. they declared Jesus. ó ní òun náà nìyí. he declared here am I. bí wọ́n ti gbọ́ yìí gbogbo wọn ló ṣubú lulẹ̀ ní ọjọ́ náà. the moment they had this statement they all fell down flat that day. láì ní ọ̀kọ̀ láì ní àdá láì ní ìbọn láì ní ohun ìjà ìjagun lọ́wọ́. with Jesus not having any dangerous weapon in hand. agbára tí ó ń bẹ nínú àjíǹde Jésù ni mò ń sọ nípa rẹ̀ fún yín yìí. I am talking talking about the great power that is in the resurrection of Jesus Christ. That is what I'm telling you. Ó tún sọ pé bí ó bá ṣe pé òun fẹ́ láti gba òun sílẹ̀ ni. And he declared again, if I wish to save myself. Òun bá sọ fún bàbá kí ó fi lígíọ́nì áńgẹ́lì méjìlá ránṣẹ́ sí òun láti ọ̀run wá. I would have informed my father to send twelve legions from heaven to come and assist me. Ìyẹn ni pé ẹgbàáta ọmọ ogun ni lígíọ̀nì kan. Which means six thousand soldiers represent one legion. ẹgbàáta lọ́nà méjìlá ni Jésù sọ níbi tó jẹ́ seventy two thousand soldiers. And here Jesus Christ is talking about twelve legions representing seventy-two thousand soldiers. Àwọn áńgẹ́lì ni wọ́n bá ran Jésù lọ́wọ́. The angels are the ones that will have assisted Jesus. Ẹ má ṣe gbàgbé pé áńgẹ́lì kan ṣoṣo ni Ọlọ́run rán sí ibùdó àwọn ọmọ ogun Syria. Do not forget that it was just one angel that God sent into the camp of the Syrians. Tí wọ́n pa one hundred and eighty-five thousand soldiers. Nígbà tí wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ òkú ni gbogbo wọn. and when they rose up early in the morning they met them all dead. mélòó mélòó nígbà tí ọlọ́run bá rẹ ẹgbàáta lọ́nà méjìlá áńgẹ́lì láti ran jésù lọ́wọ́. how much more if seventy-two thousand angels are coming to the aid of Jesus to assist him. jésù nìkan ló ní gbogbo agbára láti pa iṣẹ́ ìṣòro kúrò nínú ọkàn wa. Only Jesus has that prerogative of power to destroy all the powers of the devil on earth. Òun ló ní gbogbo agbára láti pa iṣẹ́ ìṣòro nínú ọkàn wa. He has all the power to be able to destroy the power of the devil in our hearts. Nínú ayé wa. In our lives. Nínú ara wa. In our body. Nínú ẹ̀mí wa. In our spirit. Nínú iṣẹ́ wa. In our works. Nínú ilé wa. In our homes. Kí ó sì fún wa ní àlàáfíà ní ayé yìí àti ní ayé yìí tó ń bọ̀. And give us peace on this earth and in the life to come. Miss Virginia done me off already. I'm blamed for real, I might just say how I feel. I'm blamed for real, I might just say how I feel. Don't switch on me, I got big plans. We need to forward to the islands and get you gold, no spray tans. I need you to stop running back to your ex, he's a waste man. I wanna know how come we can never slash and stay friends. I'm blamed for real, I might just say how I feel. I'm blamed for real, I might just say how I feel. Yes, Jésù won't àwọn them all. Jesus will preserve his own. Ẹni búburú ni kò ní lè fọwọ́ kàn. And the wicked one will not be able to touch him. Bíbélì wípé dúró sáàárín ìwọ àti iṣẹ́